Thank you. ṣe kí ìyá yín nù ah no dey. ẹ̀kọ́ ṣe dé gbogbo ìjọba gbọ́dọ̀. àní kò pé tí mo fi ọwọ́ kan owó ẹ̀ báyìí náà pè mí pé ọkọ mi ti lásìdẹ̀ẹ́sì. Ah, fẹ́mi àbúrò mi ni fẹ́mi aláǹdì kò lé tó bẹ́ẹ̀ yẹn olúgbòhùn mo tó bá ń ṣe. Abiola Badmus. I was trying to Get this one. Oh, God. boy nice gan. Jide. ẹ wo ẹ̀gbọ́n mi mi ò lè fẹ́ Jide sórí jíde tó ń wò yẹn jíde is a nice guy even ìgbà tá a wà ní school gbogbo táwa ń ṣe ọmọ káàkiri tá à ní gbé school yẹn pọpọ ẹ máa remain sínú hostel máa máa kàwé ni he a very very serious guy this is the guy tó lè gbádùn tó bá marry ẹ consider him ẹ̀gbọ́n mi torí pé nice yẹn gangan ni ò ní jẹ́ kí n fẹ́. sọ pé èèyàn nice olóòlè fẹ́ ṣé èèyàn burúkú ló wá fẹ́ fẹ́ ni. Hmm. ẹ̀gbọ́n mi kò lè yé yín àwọn nǹkan kan wà tó yẹ pé ẹ ẹ mọ̀ tó ń ṣẹlẹ̀. sọ fún mi. Ah. àkọ́kọ́ náà ṣe mọ̀ pé ó ti tó bí ọkùnrin méjì sí mẹ́ta tó ti ń ṣaláìsí tó ti. wo wo wo má lọ sí gbogbo bẹ́ẹ̀ yẹn kádàrá àwọn yẹn nìyẹn mẹ́n. ẹ̀gbọ́n mi kò ń ṣe kádàrá wọn o àánú kò ń ṣe kádàrá wọn ìgbà tí dáàdì jáde sí i hmm, wọ́n ní tí n bá fẹ́ ọkùnrin mẹ́wàá gbogbo wọn máa kú ni tí n bá wá fẹ́ jíde náà ń sìn báwo náà ni jíde náà ṣe ní kú. that is serious. kí ló wàá le tó yẹn. bàbá wa ní ọkùnrin tó bá gbà láti fẹ́ mi àfi tó bá lè ṣètùtù aláǹgbá méje ẹ wá wò ó ọkùnrin wo ni mo fẹ́ sọ fún pé kó wá bá mi ṣètùtù tí ò ní rò bóyá mo fẹ́ lo òun ni. Hmm. but ah, nba ni kò sọ fún Jídé sọ fún ó possible kó lè bá ẹ ṣe náà sọ fún. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ kúrò lórí ẹ wo ẹja sọ kan mi. ọlọ́run lókè wá ọwọ́ ayọ̀ ogun ò bá sí nínú ilé ogun òde ò lè rí nípa ìwà. Everything will be fine, okay? And this will be fine. Ah. Um, hello, Daddy. Sir. Uh, can you kì í ṣe accident tó pọ̀ tó bẹ́ẹ̀ náà sà minor accident ni rárá dáàdi ó ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ibo lẹ wà báyìí ó dà ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ màá wá bá yẹn yín náà ẹ má tún ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ bí báyìí ṣe gbọ́ mò ń bọ̀ sí sà all right sa. ẹ wo ètò ètò táàdì wọn ló pè mí ètò ìjẹ́kẹsà ìlọ blọọkì blọọkì all right sà ẹ jọ. ẹ bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ sí pọ̀pọ̀ yìí. ọ̀npọ̀ ẹni sọ̀rọ̀ wọ́n máa wà òkè ẹ ṣáà rí pé bẹ́ẹ̀ ṣe gbé wọn wá tẹ́lẹ̀ kọ́ lélẹ̀ wọ́n ti ń gẹ̀ ti ń bẹ̀tà wọ́n máa wà òkè ṣe ti gbọ́ ẹni sọ̀rọ̀. ẹ gbọ́ kí ló ṣe jíde. lásìdẹ̀ntì mi lásìdẹ̀ntì mi lásìdẹ̀ntì mi. lásìdẹ̀ntì. wọ́n sọ. jíde ṣe ẹyin ni mo sùn ni. wọ́n ah, rí fún un. Uncle, very good office. I love this so much. Jídé, hmm. please, I'll marry you. Hmm? Mm. Try not to get better, please. Mm. Please, I'll marry you. I'll marry you. Huh? Hmm eh? jọ̀ọ́ Jide try láti láti get better jọ̀ọ́ yes I will I promise I will. Ọlọ́run lókè wá kó eh? wáyọ̀ bóun eh? ò bá sí pé Jídé ti gbà láti bẹ́ẹ̀ ṣe tuntun yìí. ti gbà máa mi. ọ ó ti gbà. Mosúnmọ́lá ṣé kìí ṣe pé o dẹ̀ ń sọ ilé ìkínú mi kan lè dùn ṣé ṣe pé ò ń tàn mí o dẹ̀ ṣàlàyé fún gbogbo ohun tó máa ṣe o dẹ̀ gbà. mami ẹ̀fọ́ níṣà nígbà tí mo fi ń ṣọmọ kékeré wọ́n ah, ní mo ti ṣàlàyé fún pé ó máa ṣètùtù dẹ̀nu máa gẹ́ta láǹgbà méje tá a fi máa ṣètùtù yẹn ó dẹ̀ lóhun ti wà òkè pẹ̀lú òun máa ṣe é ṣé máa máa parọ́ fún yín ni. Hmm, dájúdájú ní tòótọ́ tòótọ́ ajẹ́pọ̀ ọmọkùnrin nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ o ọlọ́run ṣeun àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ó wá mọ tó ṣẹlẹ̀ torí n tó bá yá kan kò tún gbọ́dọ̀ pẹ́ mọ́ ní kíákíá tí bàbá ẹ̀ bá ti dé nísìn èmi á ṣàlàyé fún wọn kí wọ́n tètè pe bàbá ṣubí aró gbogbo ohun tí wọ́n bá máa ṣe kán ṣe ní pápápá kó má di pé ó máa tún lọ change mind ẹ o. kò tiẹ̀ lè change mind mami ah. ẹ kú lórí ẹ kò lè change mind. ó dàbẹ̀ ní kó dá ẹ lójú. Ah, ah. <laughs> Hmm ṣé máa máa parọ́ fún mi. Ah, ẹ pé mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi náà ṣe tí mo fẹ́ kó ṣẹlẹ̀ náà rèé a ní kí wọn náà jókòó lábẹ́ ọkùnrin kó bímọ kí wọ́n bẹ́ẹ̀ kẹ́ mọ tó ń wù mí náà nìyẹn hmm. nígbà tí eléyìí ti gbà ah, ti di ṣíṣe kò sí ewu a kú oríire nìyẹn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí ló máa fi sí nọ́mbà ẹ wo mi ò jẹ nǹkan kan mo wá òkè mo ń jáde ni mo kàn ní kí n sáré wá jíṣẹ́ yẹn fún yín so later máa mi ṣẹgbọn máa tẹsí tó yìí kò bá ìgbà kò burú káyọ̀ ọkọ mi má rìn lóhùn wọn káyọ̀. ẹ̀gbọ́n ẹ̀. bọ́ọ̀lù tí mò ń sọ fún yíyan lélẹ̀ so mo ti bá sọ̀rọ̀ àti ṣe everything kó náà tún látẹ̀yìn náà máa tún sọ fún ìsìn. sẹ́ni máa lè máa láǹgbà. àfà ah, ah. báwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ fún wọn. wọ́n sọ pé ẹni ìdálàǹgbà méjì àbí. ok um, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣe wọn pé bẹ́ẹ̀ mi ṣe tó yìí ò lè máa sáré kiri fún aláǹgbà so um, I will need you to be very prompt about it kó sáré bá mi get it. Eh mo fẹ́ lo fọkàn tó very important ni so your swiftness will be highly appreciated jọ torí Ọlọ́run. ẹ kí lẹ́yìn fẹ́ fún aláǹgbá ṣe gangan. Ah, ti sọ gbogbo ẹ fún ṣe bí mo sọ fún ẹ báwa mú aláǹgbá méje pa wọn kó dẹ kó wọn wá kó dẹ gbó period kí ni. Ah, ẹ ní sùúrù ilé ayé ti lé ju gbogbo nǹkan tẹ́ ń ròyìn lọ mi ìmọ̀nù yín mi ìdẹ̀mọ́nù tiwọn náà mi ìmọ̀ bóyá ẹ̀tàn mi wá bí ìbá wá fún wọn ni ṣẹ́yìn lẹ́fẹ́ bá mi palangba ni kí n palangba tán láàrin three days kí n bẹ̀rẹ̀ sí ní fún kí n kàgbà kó orí fífọ́ àbínú rírun. báwo mo ṣe fẹ́ rí yín ṣé mo mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ ni ẹ̀yin mo mọ ẹ̀kọ́ kan dẹni máa ń rí yín ládùúgbò mo wá fẹ́ ẹ̀pù yín mo fẹ́ bá yín palangba ẹ wá túnṣe. Ah, okay first kí n tiẹ̀ fẹ́ ṣe owó báyìí coins ló máa pọ̀ lọ́sọ̀rọ̀ hmm. mo fẹ́ fi ẹ ṣe and mo fi ọlọ́run bá ṣe lẹ́rìí bí mo ṣe rí mi ogún rèé gbogbo nǹkan tọ́lọ́run ṣe fún mi àlùbáríkà ọlọ́run ni bẹ́ẹ̀ni mi ò ní nǹkan tí mo fẹ́ fi ẹ́ ṣe mo ti sọ fún ẹ earlier at my age now tí n bá ń sáré lé aláǹgbá kiri it's it's it's absurd hmm. ó wà ridiculous kí n máa lé aláǹgbá kiri that is why irú wọn sì tó bá ń lé aláǹgbá kiri wọn máa wò pé erémọdé ló ń ṣe tó ti tó fifteen ni. Uh, so uh, you can run after lizards and get some for me mo fẹ́ lò fún nǹkan ni bó dẹ̀ ṣe sọ̀rọ̀ mo mọ̀ pé ọmọ ọ̀dọ̀ àgbà ni ẹ́ mo fẹ́ lò fún nǹkan ni tó bá dẹ̀ bá mi gẹ̀ tẹ inú mi á dùn. ẹ eh, but ṣọ́ọ̀tì sọ fún yín pé mo máa gbowó. èyí ló fẹ́ gbà. twenty thousand. Ah, ah! Ah. ká máa láǹgbà ká pa lásán twenty thousand kí ló dé ní èjì ẹ kí ló fẹ́ fi twenty thousand rà. ó ti tó ó ti tó mi lára ń ro mí kílẹ̀ tó ń sọ pé mo kó ẹ̀sìn mo kó ẹ̀sìn. mo wá fún yín ní bọ̀dá owó yẹn pọ̀. ó ti tó ti tó eh, ṣé tó bá ti gba twenty k yẹn wà á bá mi gé ta láǹgbá yẹn. bẹ́ẹ̀ni tí bá ti gba twenty thousand torí pé máa wọ mọ́tò lọ ibi tí mo. ẹ̀gbọ́n mi. nìkan ni ṣé mi nìkan mò ń gbélé ayé ni ah wọ́n lọ́wọ́ ẹ mo dẹ̀ sọ ọ́ mo sọ ọ́ ẹ. ti rí mẹ́fà orí mo béèrè wọ́n ní mẹ́fà ló rí ẹ ṣé kó jẹ́ táìmù yìí ah wọ́n lọ́ màmá ṣàánú mi o ẹ wọ́n lọ́ ṣé wọ́n kó jẹ́ mi ni gbogbo eléyìí màmá ṣẹlẹ̀ sí for ẹ tá ni mo ṣẹ̀ tó tiẹ̀ wá lóhùn ò ní gbẹ́bẹ́ tó fún wá fi ru eléyìí ṣe mí. ẹ ẹ ah. dandan ká máa lọ́kọ ká máa lọ́kọ ló tún ti ṣẹlẹ̀ ìbáyìí. Ah. I'll Amen.

fẹ́ fi ọmọ ológun ọwọ́ rẹ ṣe. kí ló dé tà ń bí ní. ṣé wọ́n máa ń bí adélébọ̀ bí tó ti gbóyún wá ni. wọ́n máa ń béèrè tó bá rújú o. mo súnmọ́lá ó fẹ́ gbóná wojú ẹkùn láì ṣàwo ṣé o mọ̀ nìkan kì í ṣọdẹ ológbò kádùn ni. káwù káàkì ṣé ló bí ọ̀rẹ́ wa ni ọ ajé ayé kan kì í gbójú títí kó pọ̀ máa jẹ́ ọ̀run jẹ. lẹ́nu ìrẹsẹ̀ ikú mi dá lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi ṣùgbọ́n kó yẹ pásíkò tèmi náà nífẹ̀ẹ́ ló máa fi nílẹ̀ lọ báyìí. ọmọ mẹ́rin jìnnà o sórí ibi tó bá gba abẹ́rẹ́ ó máa gba ọkàn díẹ̀ bẹ́ẹ̀ ni mẹ́rin jìnnà rẹ̀ torí mi náà ń alájà ẹ wò ó níbi tọ́rọ̀ dé dúró yìí ọ̀rọ̀ yìí tóbi káfọ̀bẹ bù amọ̀pọ̀ ọmọdé ìṣẹ́yìn ṣẹ́rí látọjọ́ tá a ti ṣe mítìn tó ti sọ̀rọ̀ burúkú sí yín àtìgbà náà ló ti fẹnu kọ gbogbo wa la sì mọ̀ wípọ́dọ̀ yín ló ti wá tọrọ ẹ lérí lè kà sí ń jọ náà àtijọ́ náà lógún ti ń bá a káàkiri torí ẹ̀ láti ní àwa bẹ̀yìn ẹ dákun ẹ jọ ẹ foríjì. ẹ ṣé mo dúpẹ́ wọn ò ní bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ yà ọ̀rọ̀ yín ò dẹ̀ ní dojúrú ṣé ẹ rí kò ṣe èmi ní tòótọ́ ó sọ̀rọ̀ níjọ́ mítìn mo dẹ̀ dá lóhùn àmọ́ èmi èmi náà bí ọmọ tèmi mi ò lòrò burúkú sọmọ ọlọ́mọ ó ṣe nǹkan tí ò dáa mo dẹ̀ sọ tèmi ó ti tán nù mi kò èmi ò bá jà o kò dẹ̀ ṣẹ̀ mí rárá mi ò dẹ̀ ń mú ìyàn sínú mi ì lẹ́nu ọ̀nà míì tí mò ń lọ mi ì níbò míì tí mò ń forí lé ju kí n pe Jésù kí n sin Ọlọ́run lọ ẹ ń bá dẹ̀ tí ń bẹ Ọlọ́run kò kí ń bẹ èèyàn. ẹ jọ mà ó pẹ́ ká tó mọ̀ kó ṣe yẹn ẹ jọ torí ọlọ ẹ jọ bá wa dárí torí àti ìgbà yẹn bá lógún ti wọlé ayé ẹ jọ torí ọlọ ẹ jọ ẹ kò fẹnu kọ ó mèsì ọ̀rọ̀ ni ó dá mi lóhùn èmi náà ò dé gbẹ́nu tèmi lọ fún alágbàfọ̀ mo fún un ní ánsà bó ṣe wù kí n fún un torí wípé èèyàn bíi tiẹ̀ lèmi náà kò ṣe mí o mo kàn mọ̀ wípé kò láṣọ ọ̀rẹ́ lórí kọ́. èmi mọ̀ wípé kò lẹ́kọ̀ọ́ bóyá wọ́n wá kọ́ kò gbẹ̀kọ́ ni. kí lẹ mí bàmí ò lẹ́kọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ gan-an ah, ah, kí ló ṣẹlẹ̀ gan-an ṣe fẹ́ sọ̀rọ̀ ayé di ọlọ́run ni. Ah, ṣe jẹ́ bí ọlọ́ tí rúyìn bá ti ẹ̀ṣọ́ lọ́run ẹ̀ ní rọ́jò àwọn èèyàn kúnlẹ̀ báyìí wọ́n ń bẹ̀yìn sí iná ẹ̀ṣìn dúró lórí pé mi ò ṣẹ̀yìn mi ìṣẹ̀yìn ẹ wá gbọ́ tẹ bá lájẹ àwọn ọmọ yín lẹ máa fi pa ọ ah. ṣé ti yẹ yín bẹ́ẹ̀ yẹn. kí ló mú yín kí ló ṣe yín kí ló kí lẹ gbé dání tí tẹ tẹ lè fi gbé. máa gbé gbàdúrà fún ọ̀rẹ́ àkórí ẹ ti dàrú tó bọ̀ bí yóò ṣì ṣe ń bá mi sọ̀rọ̀ ah. máa bá ojú yín jẹ́ ṣàfẹ́ gbọ́ máa bá ojú yín jẹ́ tí bá ní kán mú yín gbọ́ wọn náà ìwọ́n máa nà yín káàkiri gbogbo ògbóró ni. ìwọ ayọ́kọ́rí ah, yín pé o ṣàṣì gbọ́ bẹ́yẹn next time tí wọ́n tún padà wá bá yín ẹ̀ ní wò tán. ẹ jọ ẹ bá ti ń lọ kẹ́kọ̀ọ́. Ah, ẹ fara balẹ̀ ẹ fara yín balẹ̀ mo ní pẹ́yìn ò níṣẹ́ tẹ̀ fi ń tẹ̀lé kiri ah. wọn kọ́ ìwé pé kò gbẹ̀kọ́ wọn kọ́ rárá. ṣé ẹ̀sìn lọ́mọ tá a bá ti wá kọ́ ń lé tí ò bá ti gbọ́ ìtaná ti máa ń kọ bó ṣe ń ṣe wọn wọn wọn wọn wéwéwéwé tẹ̀lé gbogbo èèyàn tó ń wọ́n èèyàn bí ajá àgbékùkù yìí ló ṣe ń wọ́n gbogbo èèyàn ṣé eré mi ó ti ṣẹ̀ mi mo ti sọ tèmi sí i ó dẹ̀ ti tán ó ti lọ ṣe àwọn mi ibẹ̀ ló ti fẹnu kọ́ o ah. èmi dẹ̀ mọ nǹkan tó ń ṣe é ogun ayé ẹ kò sẹ́ni tí èèmọ̀ tó ń ṣe ọkọ mélòó ẹ̀pọ̀ ti kú mọ́ márùn-ún ni ẹ tí ì mọ kò tí ì tó wọn ó ṣẹ̀ṣẹ̀ bá ń gbà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí lẹ́ ti rí ẹ. ọlọ́run ló kẹ wá owó ayọ̀ àwọn bá sí nínú ilé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọjọ́ bá lọ́sí ọjọ́ tó wà nígbà Wow olúwa ilẹ̀ ó yá gbọ́rọ̀ olúwa ní ìsáà tí àkókò yìí mo fẹ́ gbórin ilẹ̀ mo fẹ́ ṣe ohun rere lórí ilẹ̀ tí mo wà yìí mo fẹ́ gbé mo fẹ́ ṣe ohun rere ilẹ̀. olúwa ṣẹ́gun olúwa ṣẹ́gun olúwa ṣẹ́gun olúwa ṣẹ́gun fún mi ogun tó bá ń dórí òkè yìí olúwa kò ṣẹ́ olúwa kò ṣẹ́ olúwa kò ṣẹ́ olúwa kò ṣẹ́. Moses Adéwálé o Moses Adéwálé o. Moses Adéwálé o Moses Adéwálé ìbá dára kó o má dáwọ́lé iṣẹ́ yìí nítorí àìmọ́ṣẹ́ kan ọmọrogùn òun ló jẹ́ kó torí bomi gbóná. ṣé àwa ló fi rẹ́rìn-ín. ikú ló lóko ní pàkúté ni ìpàdé dojú àlà. psalm sixty eight verse one sọ yìí kí olúwa kó dìde kó sì tú àwọn ọ̀tá rẹ̀ ká. kí àwọn tó kó ìdá rẹ kí wọ́n sì sá lọ nípínlẹ̀ rẹ̀ jésù olúwa wa. àmín. arábìnrin amúmirí ọ nínú ìgbèkùn ẹkún àti òṣè tó lè fa ikú òjijì àmọ́ tí o bá lè gbọ́ arábìnrin o máa lọ ṣe ìgbélé twenty one days àwẹ̀ àti àdúrà ó dá mi lójú ipogun náà ti ṣẹ. àlàáfíà fún yín. ẹ ṣe alàgbà nǹkan ẹṣin rìn mí ẹṣin ò lè kọsẹ̀ fún alàgbà tá a ti báyìí ọ̀sẹ̀ alàgbà yìí wọ́n ṣòro lórí àwọn èèyàn wá pọ̀ pẹ̀lú àwọn ẹ̀kọ́jọ́ wọn tí òdùkọ́ ta bá wọn so wọ́n ní kó jẹ́ kí n mọ ìgbà tí wàá ṣe gbogbo àwọn kan tí wọ́n ní kó ṣe yẹn o kò ní fẹ́ kó o tiẹ̀ fi falẹ̀ rárá rárá rárá rárá àtọ́ ṣùgbọ́n àbúrò mi. so ẹ fẹ́ kí n wá kí n wá sọrun ìyàkalẹ̀ ń bì fún twenty one days lọ́dọ̀ alàgbà tẹ́mu ni wá bá kò jọ́. so nǹkan tó ń sọ ni pé o fẹ́ kó ọrọ̀ alàgbà yìí dànù alàgbà táwọn èèyàn wá kiri tán fowó wá lójoojúmọ́ so mọ̀ pé iye kan alábàáhùn wa ò ju mẹ́ta lọ sórí ẹnu mi tó ń wòye ó lè máa rún tí n bá fi sọ̀rọ̀ fún ẹ gbọ́ tí n bá fi góbì fún ẹ mọ̀ jẹ́ sórí máà tó ń wòye aráyé rọrùn ni. So, tó bá léyìn ó kù lọ́la ẹni yóò kù kò sẹ́ni tó lè játa rí ẹ. ó yẹ kó lórí ẹ̀jà rẹ wọ́n ti darí ẹjọ́ ti pẹ́ alàgbà pupa mr pupa ẹ kú ọmọ ẹ̀jà rẹ alàgbà yẹn kí wá ṣègbélé kó dọ̀gànjọ́ òru kó bómi bọ́lẹ̀ ká ló fẹ́ pè nígbà tó fẹ́ gbà mí sílẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹni kí wá ṣègbélé nígbà yín gan pápá máa ń tẹ gbogbo nǹkan for granted ẹni kí wá sí nígbà wá ṣègbélé twenty one days kí n fi ilé sílẹ̀ kí n fi ṣọ́ọ̀bù sílẹ̀ kí n máa tẹ̀ sí kọ́sítọ́mà tó yẹ pé gbogbo ṣe ń gbàdúrà fún wa ṣe ló rọjú wọn ni pé wọn mi fẹsẹfẹsẹfẹsẹ ṣọfẹ gbẹgbọn mi nípa tàwa yẹn alágọ ṣẹyìn ti gbàgbé ni Christmas ta ṣe lọ yìí àwọn ọmọ àti mi wá ni wọ́n pò sórí bẹ́ẹ̀dì mi so àtìgbà yẹn ló fi wáyé pé mò ń lálàkàlà bá kankan bọ̀ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé bẹ́ẹ̀dì yẹn máa change ẹ̀ eh, máa change ẹ̀ so ẹ kú òlérí ẹ jẹ́ ká máa lọ fi pásítọ̀ lọ Mr. Pupa àní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ eh, God is in control. ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́tò sórí bẹ́ẹ̀dì mọ́tò sórí fóònù wa bá mi sọ jẹ́ kí n sọ fún ẹ àgbà tí ò kẹun sọ̀rọ̀ irú wọn máa ń kẹtàn sáré. ẹ kú òlérí ẹ jẹ́ ọgbà ń rò ó kẹun sọ̀rọ̀ tó máa kẹun sáré. tó tó dúró. bá ti ń fi ọkàn ní ọkàn ń kú mọ lórí. bẹ́ẹ̀ ni bàbá. afẹ́ gẹ́gẹ́ ni ìyá o ẹyẹ fífi apá ọ̀tún fífi apá òsì màfímàfí rìn gidi tẹ́ ti náà gán fò wáyé ẹ̀yin jẹ yán bẹ́ẹ̀ lẹ́ẹ̀ jẹ́ kọ́ ẹ̀yin lọ́ máa jẹ̀dọ̀ ènìyàn mọ́ bì í bó bá ti ní ẹ o ẹ mọ́ fi bi péré ẹ mọ́ fi re pé bí ẹ mọ́ fò lòlò fọ́hùn. wọ́n rí wọ́n èmi ọmọ olùkàn ta ló ń kọkùn èmi ọmọ olùkàn tí mo bẹ́gbẹ́ mo lè lágbẹ́ni méjì ayé àtọ̀run ni mò ń pè ọ́. <laughs> ó dáa ohun mẹ́ta là ń mú kọ̀kùn ká tó forí mulẹ̀ sáàrin àwọn ẹlẹ́yẹ ta ló jẹ́ gbéná ojú ẹkùn láì ṣàwo kí ló fi kọ̀kùn. mo fi aláǹgbá mi kànlẹ̀kùn aborí pupa rọ́rọ́. mo fi olóńgbò mi kànkùn àbọ̀wọ́ wíní <laughs> èmi ẹyẹ ẹ̀yin ẹyẹ ẹlẹ́yẹ kì í bínú sálẹ́yẹ. ilé nílé ẹ ọ̀dẹ̀dẹ̀ ti múlẹ̀ tẹ́yẹ bá fojú kẹyẹ àjà ń mì wọ́rọ́wọ́rọ́. ẹ̀yin ni mo wá rí o ẹjọ́ ọlátòyè ni mo mú wá ọlátòyè ti kọwọ́ bọ inú ilé agbọ́n nítorí pé ọlátòyè fẹ́ ọmọ mi ó wá sọ́dà jáde àpẹ̀rẹ̀ tán ó wá lọ fẹ́ mọ́súnmọ́lá àmọ́ tí mo fẹ́ kẹ́ bá ń ṣe fún báyìí o mo fẹ́ kẹ́ ẹ bá ń fi ayé hàn kẹ́ ẹ bá ń fi ojú rẹ̀ wíná láti ayé àti ọ̀run ayé o ìmúlẹ̀ ẹ̀yin ẹgbẹ́ alọ́ọ̀mù yín dà ọ́. tèmi rè ń bẹ̀. tèmi rè ń bẹ̀. tèmi ti wà ń bẹ̀ o. tèmi rè ń bẹ̀ yìí o. alọ́ọ̀mù di méje. bẹ́lọ́ọ̀mù bá di méje. àṣírí di méje. bẹ́sìrí bá di méje. ó yẹ wọ́n tó lọ. Ọlátòyè ọ̀daràn mọ́súnmọ́lá ó kàn jọ̀gbọ̀n ẹ ti gbákú lójú ẹ ti tẹ̀sù láyà ìwọ mọ́súnmọ́lá látòní lọ kí gbogbo ènìyàn bẹ̀rẹ̀ sí ní ríṣẹ̀dá rẹ ní kankan. àṣẹ. gbogbo ọkùnrin tó bá gorí ẹgbọ́njọ́ kú. àṣẹ. nítorí akọ aláǹgbá kan ò ní ṣẹ̀rùn lẹ́ẹ̀mejì. àṣẹ. ọkùnrin kọ́kùnrin tó bá lè fi aláǹgbá méje ṣètùtù fáyé òun nìkan ló mórí bọ́ tó lè ṣọ́kọ ẹ lóde ayé. ó dàṣẹ ó lè ó lè ayé ayé. Ah. Hmm. ọmọbìnrin ó ti jẹ iyán kan igbá ó ti sá ti àgẹ̀rẹ̀ sáwọn tó jù lọ ẹyẹ fífi apá ọ̀tún fífi apá òsì màfímàfínrin gèdè ẹtí náà gáfò wáyé ẹ̀yìn jẹyẹ ẹ̀yìn jẹ̀kọ́ ẹ̀yìn lọ́ máa jẹ̀dọ̀ àyànmọ́bì ẹ̀bọ kí ètùtù wo làátù. ṣé ó wà láwòrán tó. bàbá tẹ́ ẹ bá fẹ́ ní ìṣẹ́jú tá a máa mú yìí á kàn yín lára. èmi ò tiẹ̀ fẹ́ ìwọ lọ́ọ́ wà kàn ọ́ wàá bá sọ̀rọ̀ ọ́ tẹ̀ inú pé arábìnrin tó dàbí ìyáálé rẹ̀ tán jọ fẹ́ ọkọ kan kó lọ bá a kó túbà fún kó bẹ́ẹ̀ dáadáa tó bá ti gbẹ́bẹ̀ rẹ̀ tó padà lè tó àtúntò kẹwàá bá mi. mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ọlọ́run á fún ẹ ṣe. nígbà tí ọmọ yín dáràn táyì wá wàásù ní wàásù oúnjẹ tó lọ sílé níyàwó báyìí èèyàn bí ni. mi ò expect kí ọkùnrin gan kó gbọ́wọ́ sókè kó lóun yan obìnrin. ẹ ṣe ṣe là ibi ni mo dún bí ẹ̀rọ lò. officer sir arrest him. lórí rẹ̀ mi lẹ́kún olúwa gbàdúrà mi. ìbọn rẹ̀ mi lẹ́kún gbogbo nǹkan tí Ṣìndárà bá ti ṣe lónìí ni kó máa dà ṣiṣẹ́. omi ọ̀sà ló fi sóúnjẹ yìí ó ṣe jẹ́ pé kìtì dá yọ ní mo kàn kó sẹ́nu. ìgbádùn ìgbàmú báyìí ni kẹ́ríkẹ́rí bá yóò ná kí sàṣìyàwó ọ̀gá. ó gbọ́wọ́ sókè. but nǹkan tí mò ń wò yìí jọ anaphylactic shock anaphylactic shock. sẹ́rẹ̀ ìrìlé ìrẹ́ náà. sẹ́rẹ̀ ìrìlé ìrẹ́ náà. márùn márùn papò. ọkọ ìyá tó bí máa kú mo fẹ́ mọ̀. ẹnikẹ́ni tó bá dánwó ilé ìwé I will deal with them ruthlessly. Tó o bá tún lẹ́kọ̀ọ́ jẹ, ó ti di ọ̀dọ̀ tèmi. Ọ̀dọ̀ tèmi yóò ti pọ̀. Ọmọ tèmi ni ó sì yan yan tèmi. Èmi gbé iṣẹ́ fún yín kẹ́ bá mi sáàyè èèyàn ẹ débẹ̀ ẹ lọ rè ń jó so you are telling me to abandon my good job for that traditional throne. ẹ nílò àká ẹ̀kọ́ bọ̀. his father might be a polygamist but they have no tradition that insists their king must marry more than one wife. àìdédé làwọn eégún kan ṣàjáde wọn bẹ̀rẹ̀ sí ní lèmi àti Teresa náà ń lẹ̀ wá lóko. ìyàwó ń hòhùn. ṣé pé ká gbé lọ sí psychiatry kan. Ah, ah, ah, kí n lọ kan ṣàkánú ọ̀rọ̀ táwọn yìí. àrùn tí ọmọ ẹ̀kọ́ kankan yóò jòjó pé ní ṣètò ni o. bẹ́ẹ̀ kọ́ màá sọ fún ẹ pé àjẹ́ ìtìyẹ́ kékeré ni. nínú ilé ogun òde òle. tó o lè dé mi. Eh. bàbá hmm? ah, eh, torí tọ́jẹ́ ń pè wọ́n lọ ọyẹ oyè ọ kì í ṣe pé ìnẹ́fẹ̀ẹ́ ọmọ mi ò nìkan kí mo bí mo bọ́kùnrin mo bóbi bẹ́ẹ̀ sì ṣe wo àwọn ọmọ wa tá a bí wọn sẹ́ǹgbọ́ béèyàn bá bímọ tọmọ ṣe pọ́rọ́ ní iye ti bàbá kú tí ọ̀dà bá bẹ̀rẹ̀ mọ̀ kò pé ọmọ ìgbà yóò sì jẹ́ látọ̀run ọlọ́run o ni mi rò pé àà ah, ah, ìwọ̀n ń ta pẹ́pẹ́ gbìdẹ̀ ẹ̀yìn mọ́ èyí ọkùnrin tí mo bí òní ńlá mọ́ hmm? ìwọ tó ní ń ọlọ́kọ kẹ̀ní ó kú oníkejì gbogbo ìyànjú tèmi rẹ náà ti ni mi bí kálukú ti gbò bí ó ti jẹ́ ilé ayé ó ti kọ́lẹ̀ látọ̀run nìkan mọ̀ pé nìkan. mo lọ́mú bọ̀ mi ò bọ́mọ jẹ́ o kódà aṣubí aró ó fọ́gbà yànga o ó túṣu désàlẹ̀ kòkò báyìí ó wò dílé ìyá yín wọn ní kò sógun bẹ́ẹ̀ o ó wo ti bàbá kò sógun bẹ́ẹ̀ kódà ó wo àwọn alámúndégbé àtàwọn tó súnmọ́ yín lọ́tún lọ́sì kò sógun bẹ́ẹ̀ rárá àmọ́ bí ogun ti wá wá wọn lọ́mọbìnrin tán lé jáde ńlé fún ọmọ yín pé àfìgbà tọmọ yín bá lọ bẹ̀ tó bá lọ túbá. ọmọbìnrin tọkọ tó ń fẹ́ lákọ̀ọ́kọ́ lé jáde ẹ̀dẹ̀ ẹ sì wo nǹkan o wọ́n láfẹ́ni lóbìn òfojú rẹ̀ wo ni bẹ́ẹ̀ náà ni agbanilọ́kọ̀ òfojú rẹ̀ wo yàn ogun ń bẹ nílé ogun ń bẹ lóde ọ̀dọ́ ọmọbìnrin lógun ti ń wa wọ́n wá ní kó lọ bẹ̀ ni. pé kí ọmọ mi ó rè bẹ orogún rẹ o kí ló burú nù èèyàn èmi a máa pòwe kan ilẹ̀ a máa yọ̀yàn téèyàn ó ṣubú tí ọ̀nà gbalaja dáàni rẹ̀ ní ṣe ní pẹ̀lẹ́ àádọ́balẹ̀ kánì ẹni ó sì ajẹ́ nira àbí ní sọ fún yọ́bẹ̀ yọ́bẹ̀ bí o lè dá lọ ń pe yẹ ọ̀tẹ̀lẹ̀ àti pé yóò tiẹ̀ lọ ṣebí kó lè bọ́nú ìṣòro ni èèyàn ti tan ọ̀rọ̀ kálẹ̀ ó ti tan ọ̀rọ̀ kálẹ̀ ti fẹjọ́ sùn àtó jù ú. ọlọ́run àtàánú mi màjọ́ mọ̀ ẹ̀rọ bọ́m̀bẹ̀ o. ọkọ mi má bínú pé mo tún ní kó sáré yọjú. n rò pé etí tó bá gbà lọ ó yẹ kó gbọ́ àbọ̀ ni ṣó rántí pé mo sọ̀rọ̀ nípa àbúrò ẹ̀ ìgbésẹ̀ burúkú tó lóun fẹ́ gbé oh, oh, oh. òun fẹ́ para òun òun fẹ́ gbẹ̀mí ara òun ó dẹ̀ rántí pé mo ní mo promise wípé a máa jáde sọ̀rọ̀ yìí àní dákẹ́ bàbá yín ti wá jáde àbọ̀n tí wọ́n mú bọ̀ níbi tí wọ́n lọ òun ni mo fẹ́ kó ṣojú ẹ̀ kán lè jíṣẹ́ fẹ̀yìn méjèèjì bàbá ẹ jábọ̀ fún mi. àbákẹ́ ẹ̀yin ọmọ mi ẹni tójú wá kú ẹ̀sìn òsì ní ṣe inú mi dùn mo wò ọ́ yìí mo wo òun náà yìí àdánwò tọkàn ní òjò tọkàn. lásán nílò tí mọ̀ mí ọmọ pé èmi ṣàgbà tí í dẹ̀jà bẹ́ẹ̀ ti kàwé èmi náà kà kọ̀ọ̀kan pọ̀ tó tẹ́yìn ni mo sì gba ifá gbọ́ púpọ̀ tó ti yọ nígbà tí ìyá fún mi lábọ̀ gbogbo tó ṣẹlẹ̀ mo wá mú kan kéjì mo gbalẹ̀ aláwo lọ ọ̀rẹ́ mi aṣubí arólé Ifẹ̀ ni mo tọ̀ lọ. mo sì kẹjọ́ mo rò òun náà wá gbé fánalẹ̀ ọkọ̀ yálé ìyá mi ọyọ ni bàbá mi o ó tún tan àárín ọmọlẹ́bí o pé bóyá ibẹ̀ lọ́fà ti ń wọnú ilé ìwá kò rí nǹkan kan o ó wá ń sọ fún mi pé kí ni ń ṣẹlẹ̀ òun rí i pé ifá ń sọ pé ẹni afẹ́lóbìnrin ò fojú re wo ni bẹ́ẹ̀ lóbìnrin tó fẹ́ni lọ́kọ náà ò fojú re wo yàn ni mo ní kí ló dé ó ní tó bá jẹ́ pé ọmọ mi ló bá gba ọkọ ọlọ́kọ kó gbìyànjú kó rèé ibẹ̀ torí ibẹ̀ lógún ti ń gbà wọ́n wá wò pé akúkú ń ṣubú gbé àádọ́bálẹ̀ kánà ẹni ó ṣe ajẹ́nira kí n sọ fún kórè rẹ̀ tó bá bẹ́ẹ̀ tí wọ́n rí ìyọnu ara wọn ní tábà á ṣe ń gbà náà èmi ò ní yájúlẹ̀ kí nǹkan sọ mọ́ ni ìwọ ni torí náà nǹkan mo sún ǹjọ́ ọmọ ilé arábìnrin àbí ṣọ́ọ̀bù ẹ̀. dádì folúkẹ́ tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yẹn mi ò lè bẹ́ẹ̀ ah. mi ì lè bẹ́ẹ̀ náà mo sún nígbà tí ìṣepọ̀ fòwú elépo sétí ṣé bó gbọ́ gbogbo àlàyé tí bàbá yín ṣe wọ́n ní ifá sọ wípé kó o lọ bẹ́ẹ̀ kó o débẹ̀ kó kàn bẹ́ẹ̀ kó forí díẹ̀. mo sún ṣé iwájú dáadé àti mọ́mí náà ló ti ń sọ̀rọ̀ pé òní lè bẹ̀yàn ṣé olókè mi lẹ́yìn ọ̀run àbóbì méjì máa ń bíyàn nǹkan tí dáadé àti mọ́mí sọ yẹn òun làbẹ́ máa gé òun ni wàá dẹ̀ tẹ̀lé wàá lọ bẹ folúkẹ́ yẹn náà ni wàá dẹ̀ lọ bẹ ni ẹ̀gbọ́n mi ẹwẹ kúrò lórí ẹ mo ṣe máa bẹ mo kí mo fẹ́ lọ bẹ fún sìn kí ló kí ló pè mí àti ẹpọ. ìyá mo sún. kí ló ṣẹlẹ̀ tẹ́lí kí lọ bẹ mo sún. ìyá fẹnu ẹ lọ ah, ro ìtì ọ̀gẹ̀dẹ̀ pé wọ́n má fi nsò pé o lé ah. kọ́kọ́ tìyàwó tí ó lóyún lábẹ́ ilé náà ni omi inú ń kọ èmi rẹ lẹ̀rú ń bà ń bá ti wẹjú bẹ́ẹ̀ lẹ̀rú ń bà bá burú ẹ sọ̀rọ̀. dadi ẹ má ẹ má làgùjì náà mo mọ bí mo ṣe máa mú. Ah, kí ló ń ṣe ẹ tó ń ẹ ìmì àti ẹ̀dá ẹ má wọrí àmọ́ bá ṣe máa ṣẹ́tù ẹ̀ fi iṣẹ́ ẹ̀sán yẹn náà làásọ máa lò báyìí. Hey, madam, please take your car off the road. Bàrẹ́ gbé mọ́tò yìí kúrò láàrin títì. Ẹ̀rí kánà wà ń bí ni. Eh, eh. mo tún àbí kí ló ń pè ẹ́ lọ. èmi ni o mọ́tò ẹ̀yẹ mo fẹ́ kó gbé kó gbé borí mọ́tò mi kọjá ni. ṣé o crazy ni o dẹ̀ gbé o dẹ̀ gbé mọ́tò pẹ̀jà o dẹ̀ gbé kúrò lọ́nà fún mi. ẹ kọlùkù ló ló ń jẹ yẹn àṣírí ẹ ti tú ọmọ ìyá jẹ àṣọ tiẹ̀ jù báyìí lọ sọ ìwọ rèé you are going paranoid right now torí tí ọba ṣe pé go paranoid ni wàá gbé mọ́tò ẹ kúrò láàrin títì wàá jẹ́ kí kọjá kí máa lọ tèmi. sórí ẹ náà mo ṣe sọ fún ẹ pé kó mú mọ́tò yẹn kó gbé kó gbé kó mọ́tò yìí kọjá ọmọ ìyá àjẹ́ àṣírí rẹ ti tú. o rí pé o yọ jẹ. méjèèje tó lọ ṣe tọkọ fi ń kú mọ́ mi lórí àṣírí ẹ ti tú. tó <laughs> ti gbọ́ ìwọ ọmọ ìyá àjẹ́ àjẹ́ ọmọ ìyá àjẹ́ ọ̀rọ̀ kan kú mọ́ ẹ lórí so that's why you are going paranoid right now ó ṣe ń ta ẹ lára ni anyway gbogbo àṣírí méje àṣírí twenty nine tó ń sọ yẹn kò kàn mí because I know nothing about it but all I'll tell you ni pé kò gbé mọ́tò ẹ kúrò láàrin títì tó o bá gbé kúrò I'm going to run into you. okay come here come here come here you this idiot wọ́n bí báyìí sórí òtún mẹ́rin títì ẹ hello. ọ̀rọ̀ yìí máa tó ojú sú mi o get your car off the road. ọ̀rọ̀ yìí mà tó ojú try láti bẹ́ẹ̀ tó bá try wàá rí bínú mi. Jasper ṣé o believe pé mo lè bẹ Folúkẹ́ ṣá bẹ Folúkẹ́ kẹ̀ tí mo ní ẹ <laughs> ṣé wọn pa tó bá ti ní ẹ ó ti ní gbogbo nǹkan ni ṣé òun ṣeré ni bẹ́ta ni gbẹ́ni kó lórí ẹ̀ bẹ́ta ni o lè bẹ́ o bẹ́ẹ̀ kẹ̀ ó bẹ́ẹ̀ tì. mo mọ nǹkan tó máa ṣẹlẹ̀ máa lọ bó ṣe ń lọ yìí má pa fóònù ẹ̀ o ó lè máa ju ten minutes wàá gba message lórí fóònù ẹ. Jasper <laughs> ẹ má pa má pa má pa má pa má pa nǹkan fẹ́ yẹ kó mọ̀ ni mo fẹ́ kí yàrá ya ẹ̀ mọ́ bó ṣe wà sí ẹ nà ó má pa kò sí nǹkan tí mo fẹ́ fi kú ẹ̀ ṣe kò yí ẹ ẹ filẹ̀ ẹ jẹ́ kí yẹ ẹ mọ̀ káwa ti wà nù gbòòrò kí yàrá yá ẹ̀ kan tó bí yẹ ẹ̀ kò tí ì yẹ bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ náà má pa bọ̀ ẹ̀jọ́ kò mọ̀ ó ti yẹ bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́n jẹ́ ká ṣe bẹ́ẹ̀ má pa filẹ̀ filẹ̀ filẹ̀ ẹ̀ kàn jẹ́ kó mọ̀ ẹ̀ kó mọ̀ bó ṣe wà sí ó yẹ bá mi spear filẹ̀ má pa tó ti yẹ. All right later things. Eh? So ò bá sí nínú ilé ohun yeah exactly. ẹ takuku pátọ ẹgbẹ́ kan tí mo mọ jẹ gbé ìyá. ẹ má pa o ẹ lù ú tẹ́rùnlé àǹgbádùnlé ẹ fi àpá sí lára tó máa ma fi máa rántí mi pé èmi lòun bàtà. ẹ ìyá abẹ̀yẹ náà dà a máa ma nà kiri gbogbo síìtì ni ànàfẹ́ ẹ̀kú ànàsáré ìyá fílẹ̀ anybody tó bá wá fẹ́ dá sí tí ò fẹ́ kẹ́ ṣiṣẹ́ yín bí mo ṣe ní kẹ́ ṣe ẹ lù mọ́ yes. correct ẹ gbà bẹ́ẹ̀ ìyá ẹ dúró gbọ́ ọdún lẹ́yìn kan tọ́jú lẹ́yìn abẹ́ dúró gbọ́ ẹ sílẹ̀ ó máa ṣẹlẹ̀. perfect ẹ má pa I want her to live to tell the story okay yeah òṣèmọ̀jẹ́rìí ẹ̀ perfect. Eh, ìyá bẹ̀ máa ṣe sùsù bó àwọn ṣe ìyá mi gbé fún ẹbí ẹ̀ máa gùn fún wa ìyá máa ṣe sùsù ẹ gbàgbé. àṣẹ ah, dé ọmọ láti jẹ òwò dé ọmọ láti là. kò bá sí nínú ilé ogun òde ò lè rí nípa ìwà ẹ̀dá òdìdẹ rẹ wàá ṣeré ọmọ ayé wàá ṣeré ọmọ tó máa ṣẹlẹ̀ ń sìn fọ́fún kọ́píọ̀n ẹ̀mí jèjì ẹ bá mi lábẹ́sẹ̀ iṣẹ́ ti wà hmm. ẹ̀ẹ́yà hmm. ẹ̀ẹ́sẹ̀ ti yọ̀pọ̀ ẹ bá mi bá mi lọ́kùn. tẹ́lẹ̀ àwọn àgbà ní ẹni tí ò ní jẹ́ ká jẹun yó ìyàn máa ń ṣe tiẹ̀ mọ́ ni ṣùgbọ́n right now èmi ẹni tí ò jẹ́ kí n jẹun yó kí n ṣe tiẹ̀ mọ́ máa yọwọ́ ẹ̀ láwo máa rán lọ síbi tí ò ti ní dé mọ́ mọ̀sán àbí kí ló ń pè ẹ́ òun bẹ́ mi ta ò ní ṣerú ẹ̀ mọ́. àwí ìgbọ́ àfọ̀yìngbà yóò fọwọ́ àbomi. nípa bó o lè kọ tó sọ yẹn tẹ láyé ábíwẹ́lù àbíbá yìí o àwọn olùgbà wáyé wáyé àlàyé jábọ̀ kúrò lórí ẹ̀. o fẹ́ bá Jasper sọ̀rọ̀ <coughs> ok o. tí owó yẹn ò bá pe nọmba yìí baba. ìjọ tó bá pe nọmba yìí ìjọ tó bá pe nọmba yìí tí n bá wa bá ẹ tí n bá bá yàrá yá ẹ ẹkún bànújẹ́ ọ̀nà lẹ́yìn ni o. àṣù bàbá ọ̀fọ̀ ṣẹ́ wọn nìyẹn. mẹ́ta ìwú yà máa fi yamayama owó ẹ̀gbẹ́ àfi máa lọ wa àpérò ọ̀gbẹ́ bóyá. Cause trouble. Cause trouble. Ah. Joko. ẹ̀ṣẹ̀ jàpá ṣé kí n bá pàrọ̀ fún ọ tó o bá fi sìgá yẹn sí ẹnu ẹ̀ yìí ní gbàgbà máa yọ máa sọ sílẹ̀ máa pa náà pẹ̀lú ìfọ̀kẹ́. wá ojoojọ́ wa méjì ni ìgboro ní ìgboro ni mí àmọ́ ń tẹ̀ mí lójúmọ́ lẹ̀ yàtọ̀ ó ń knockout ó ń tẹ̀ mí lójúmọ́ lẹ̀. wọ́n ṣé wọn mọ̀ kan tí mo tún ṣe ń gbòòrò ni fọlúkẹ́ ń tẹ̀mí. mo sọ ni tẹ̀mí. Now let me tell you knockout kò tẹ́tí kò gbọ́ mi. kí ló dé tí wọ́n fẹ́ kọjọ orí ẹ̀ kúrò kí ló dé tó fẹ́ kí ìyàwó ẹ̀ dòpọ̀ sàn gan kí ló dé tó fẹ́ kí màmá ẹ̀ máa parí ọ̀pọ̀ kú lójú kọlù mi kó má kọlù ikú má tẹ mi kó má tẹ ògùn mọ́lẹ̀ má fọwọ́ kàn mi kó má fọwọ́ kàn ògùn. jàfà tó bá jẹ́ tógun ni mo ṣètò ògùn tó bá jẹ́ ikú ni mi ò bẹ̀rù kú rárá jẹ́ wá sọ fún ẹ o omi fún omi <laughs> jàfà ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ bí mo ṣe ń lọ yìí olóṣè tó kú ẹ̀yìn pẹ̀lú ìbọn. aish cause trouble. bàbá kí wọ́n ijó ẹ̀sùn pàmò ayé sọ yamayama ẹ bá ti fi èmi kọ́ sọ̀rọ̀ sílẹ̀ kí n ti kún ẹsẹ̀ fi sọ́dọ̀ ayé fẹ́lẹ̀ bá tù. ṣọ́dún mi máa ń dùn tó máa ń gbogbo wa mo kàn tó ṣọ́ ẹ̀ mo ṣe ń lọ ilé ìpadà kó dọ̀wọ́ ju ọ̀la. ìfarabalẹ̀. owó ló ń wò owó ògùn èmi ogun ló máa ń gun ah! èmi jókòó mi kọ jókòó mi kọ. yọ̀ọ̀ká ilẹ̀ palẹ̀mọ́ lọ́wọ́ ó sì ó sì àpọ̀ ká lójú ká lójú ó kọjá pé wàá fi jẹ́ kó bọ́ ọmọ lọ́mọ àwọn ìyá mi á sùn ẹ ẹ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ dọ̀tun. abẹ́wò eléyìí tó pọ̀ tí ó bálánsì. Thank you abẹ́wò wèrè iná ọgbẹ́yẹ sàgàbọ̀ àbáyé mi gbàpà gbàpà nígbà tó ń bọ̀ wọ́n méjì ọgbọ́n náà pa ẹni gbà òkú ọgbọ́ gbàpà nítorí ó ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọdún tó bá kọ́ tó padà ṣẹlẹ̀ o. farabalẹ̀ kò gbọ́ mi báyìí. kí ló wà nínú ètò fẹ́ sọ kí lójú tó fi wù ẹ́ tó bá débi àwa ló máa bá ọ tó bá lọ àwa la máa ṣe léde lẹ́yìn ẹ o. lọ́dọ̀gbọ̀. farabalẹ̀ kó gbọ́ mi farabalẹ̀ kó gbọ́ mi. lọ́dọ̀ gbẹgbẹ. abẹ́ tẹ̀mí ló ti wá bá mi. nígbà yìí wọ́n lẹ́nu. ẹ kò séwu. ẹni náà kàtó. ẹ kò séwu sẹ ṣùgbọ́n ọ̀rọ̀ fẹ́ nà mí mọ́. bẹ́ẹ̀ni màá nà yẹn lé. yàásí tó bá ti rí mi wá fògànà ogún tèmi ò mú ṣìnàbù mọ́ o vodka ni mo mú àtẹ̀ntẹ̀ tá a máa wọ̀ ìmúlá orí ẹ̀kún ẹni mo fọwọ́ tẹ̀. èmi àwọn bọ́ọ̀lù èmi ò da iṣu lọ sẹ́ ah! ah! àní mi ò da iṣu lọ ọkọ èmi àpẹjọba àbẹ́tẹ̀ mi. ó dà yín wọ́n ìṣẹ́ kọ́kọ́ máa ṣẹlẹ̀ sí. ọmọ ẹ̀ ṣẹlẹ̀ ọmọ ẹ̀ ṣẹlẹ̀ mi ò fẹ́ ni wọ́n máa jẹ́ mo fẹ́ jábọ̀ wọ́n. sáré kí ló ṣẹlẹ̀ nítorí òwe ìbọ̀bọ̀ èèyàn sáré náà kí ló kí ló hàpù mọ́ ọgbà kí ló ṣẹlẹ̀. alaye ẹ kí ló hàpù àfà. àwọn jasper àwọn ti wà rán lọ. jasper. ó kó eruku wa. jasper náà gbà yìí. Ah, wọ́n kó eruku wa. irọ́ ni wọ́n pé. ẹ ẹ jasper. Mm-hmm. <sighs> Hello, mami. Eh, mo ti ń jáde. Ṣé kí n fi kí ilẹ̀ síbi tá máa fi sí? Àbí kí n mú wá bá yín bẹ̀? Ẹ jẹ́ kí n mú wá bá yín bẹ̀. Ẹ dúró dè mí. Ẹ máa. Ó hello. Eh? má sọ̀rọ̀ wọ́n lè pariwo. ìpariwo sọ ìdó sọ ìdó sọ. wẹ̀yẹ wẹ̀yẹ. Oh, mo dárò ejò yẹsà yẹsà yẹsà ó kó ejò torí ọlọ́ọ̀sán kìlọ̀. lẹ́sẹ̀. Okay. amúmirí ọ nínú ìgbèkùn ẹkún àti òṣì tó lè fa ikú òjijì àmọ́ tí o bá lè gbọ́ arábìnrin o máa lọ ṣe ìgbélé twenty one days àwẹ̀ àti àdúrà ó dá mi lójú gbogbo ogun náà ti ṣẹlẹ̀ ẹ mo bẹ̀ yín ni ẹ ká ṣẹ́tù ọ̀rọ̀ yìí bí báyìí ẹ jẹ́ kí n mọ nǹkan tó lè ná mi ni ẹ jọ̀ọ́ Mr. Man will you stop that kí lè mí ṣé ẹ mọ nǹkan tí ọmọbìnrin yìí ṣe ni tá lẹ́yìn tẹ̀ ń bá mi sọ gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí lọ ẹ dá mi lóhùn èèyàn kó àwọn ará ẹ̀ wọ́n lọ pa èèyàn kan wọ́n lọ pa ẹlẹ́rọ ara bíi tiwọn èyí wọ́n ń sọ fún mi pé ká ṣètù kése nínú ìbára àbẹ̀kẹ́bìlì bọ́lá fún mi tó ń ṣe yẹn ní òkúlọ́mìtẹ́ wọn fè wọn ò kọ́ ẹ̀mí níṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ yẹn okay tó bá mọ̀ wípé ẹ ní tẹ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àbúrò yín àbẹ̀bí yín I don't want to know tó bá ti dé station ẹ wá bá ń ok that is it. wo bàbá mi ṣàánú mi wojú mi irú tàbí àmọ́mọ́ mi lára ọmọ ìní kan lọ́mọbìnrin tí mo ní láyé lọ́rùn ṣàánú mi. Ah, eh, èmi ò sọ wípé ó ṣe àbí kò ṣe tẹ bá dé station ẹ máa lọ ṣàlẹ̀ fáwọn ọ̀gá tiwa kí ló kàn pẹ̀lú ẹ máa fi kẹ́lí please. madam please ẹ respect ara yín dọ̀ ẹ tí kò tún sọ fún yín. bàbá go go go go go go. Ah, sorry daddy. i'm sorry i'm sorry. ètò ìyànjú tó. Ah, ah, ọ̀rá fi òwe òwe ṣà ṣó ń ṣọ̀ṣà àdàfín ni èmi lèmi nílé yìí ọlọ́pàá á fi ọmọlúwàbí kún wà tiẹ̀ ṣe bí àwọn tọ́jú olórí wa sọ pọ̀ ọ̀rẹ́ aráàlú lẹ́yìn orí mi ọwá ń bínú lọ kí n má dà sí kan kẹ ẹ máa mọ ọmọ mi lọ kí n má sì lè sọ̀rọ̀ yóò ṣe yàdá ọkọ̀ dá o èmi mọ̀ pé ṣé eyín lẹ̀ ń ṣe. bí ti rí rè o ìyẹn bá ní wọn pè bí ti rí wa lásùkàn mi àbúrò rẹ fi wá sínú ìbànújẹ́ àbí irú ìbànújẹ́ tó ń ṣẹlẹ̀ yìí e, e, ìgbà e, ìpẹ̀wò là á máa ṣe fọ́mọ tá a kìlọ̀ fún tí ọ̀gbọ́njọ́ tọ́mọ náà bá tàbá kò kò sí. ẹ tiẹ̀ gbìyànjú ẹ gbìyànjú kò ní yí yín lọ́wọ́ ọmọ ilé aláìgbọràn aláìgbọràn ọmọ ìyá tó kó wàhálà bóbi ẹ ó gbomi lójú yẹn bí n bá ní kọ́ mo ó gbomi lójú rẹ ìpè kọ́ o lọ ṣàlàyé ẹ̀ fún ọ ni torí n tó ṣe àti ń wí fún ọ ti pẹ́ ní obi tí ríre o ọmọ tá a bá wí fún tí ò bá gbọ́ ẹ kí ni ìbànújẹ́ tí mo fẹ́ ní jẹ́ tọ́mọ náà bá kàgbákò ń lódì fáfúrú lòdùsúnlọ́lá góòlù ń bẹ́ẹ̀ lẹ́wọ̀n òfin sí ọlọ́ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ rèé ẹ̀wọ̀n tí wọ́n fi mú wèrè mú aláìgbọràn mo lè èmi ṣé mi mo bí yìí lákọ̀ọ́kọ́ ọjọ́ ọkọ̀ ọlọ́kọ̀ lọ́ọ́ fẹ́ sọ ọ́ rántí ni wọ́n fi fàṣírí méje gégùn fún ọ ngbòrí ó sì bá mi ṣe mo tà taritari dọ́dọ̀ ọ̀rẹ́ mi kí n mo kó fẹ́ àṣubíaró nífẹ̀ẹ́ ó sì dá mi lẹ́bọ àṣetutù ló fi ń bọ́ ní ẹ̀díẹ̀díẹ̀ kọ̀pẹ́ kò jìnnà kó o tún gbé tológbògún wọ́ ológbò tó o sì mọ̀ pé nìkan ìsọdẹ ológbò kádùn mo wí ọ̀gbọ́ o wọ́n mú ọ lọ báyìí o borí bá ní odé déédéé ó ọ̀bá sì dé kò nítumọ̀ kọjọ́ ńlójú torí mo ti wò náà pé àṣọ̀rẹ́ mi kan aládìẹ mọ̀lété tí ń jẹ́ lọ ibi ojìnà gbólé ògbé mọ́tò ọ̀hún pa excuse me dare sẹ́rí awa síbà láti wá arrest mi kì í ṣe pé awa síbà láti wá make peace a wá settle ọ̀rọ̀ ok àlàyé tẹ ṣe yẹn that's alright tẹ bá tún lè kàn ní ìtẹ́fẹ́ sọ ẹ wá sí station tàbí kẹpàdé ọmọ olùkọ́. ìtàn mi pọ̀ kọ́ ṣé torí pé ọgbọ̀n ọmọ rẹ̀ ilé ẹjọ́ bí kàbá rojọ́ ìkà kí ọ̀ dà ṣé ìwọ lọ́wọ́ dà ni ní kéké mo ti ń ṣẹjọ́ kò fún mi kí ló mú ọ à ń sì ń wọ ọ̀yán rí fún ọ̀yán rí fún ẹbọ kan ò lè kọ́ kọjá ikú bí bábá dojú dé àṣì yóò ṣe é sí gan afọ akíló mú ọ tìgbòtìgbò làárọ̀ tí èbó. ẹ ẹ sà ẹ má bínú sà mi ò lè rí yín fìtòrè mi náà ní àgbàlagbà nílé ní mo kàn gbìyànjú àti sọ ni wípé wọ́n rán wá sí ìbàyí ni ó dẹ̀ ní táìmù gbọ́dọ̀ lò tá láti lọ jíṣẹ́ fún àwọn ọ̀gá wa náà ẹ má bínú sà ọ̀yà ẹ wọlé go let's go go let's go let's go my friend. ẹ mú lọ ilé ẹjọ́ tó jábẹ́ lórí ní àṣírí. ẹ wo bọ́dá bọ́dá. ó tún jẹ́ ajá àti ọ̀sán kan lóko ìlúwa ní lẹ́gbẹ̀ẹ́. bàbá wọn máa ti gbé lọ bàbá wọn gbé lọ. Wọ́n ti gbé wọ́n sùn lẹ́ o. Sorry ni o. Sorry ni o. Ẹ̀dá ò lè wà láyé kó máa gba ire ní ojoojúmọ́ kó má gba ibi ọjọ́ kan ṣoṣo báyìí. Bíbélì pàápàá fi ìdí rẹ̀ múlẹ̀. Ó ní ká máa ṣe ṣe àníyàn ọ̀la torí pé ọ̀la gbogbo ló máa ṣàníyàn àlá. We had beautiful plans together as family. Ṣé kò tí kò ní ní kó báyìí? ló wa. mákindé ìwà títa ni ìdíbò ló lọ́wọ́ tá ló ń bá sọ̀rọ̀ kóró yóò yé mi mákindé mákindé. At times it's very difficult to break away from these things. I find it very insulting for you to refer to me as a tarakarian. nílẹ̀ Yorùbá Adékúnlé náà ń pe ọkùnrin. sórí ewé kan lè jábọ́ lára igi kí ló máa mọ̀ tó kò sí bẹ́yìn yín ló ti fẹ́ dà ah, ah, kí lè ṣe. This life is a battle field. Stand up and fight. Àlàyé jọ̀ọ́sẹ̀ mi ò padà díẹ̀. Mo ṣe fẹ́ gbé oúnjẹ tó yẹ ká máa jẹ́ nù ilé la bá ọmọ ológun. Olùkọ́ tí bàbá ẹ̀ ò lè ṣe fún, máa ṣe times hundred ẹ̀ fún. Trust me. 八几系嘛，好过。